Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa ká alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin imamil anbiya nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. A fi ọpẹ́ fún Ọlọ́run ọba abẹ́lọ́n kó sàlékún kí a ti gẹ̀fà nágbà Muhammad sallallahu ta'ala alfallam tàwọn ará alé rẹ̀ àtàwọn asáàbù rẹ̀ àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ gbèrè ọ̀rọ̀ kìíyàmà ọlọ́run kó jẹ́ káwa náà ọjọ́ kan nínú àwọn tí ó jèrè yìí àdéhùn tí mo ṣe nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa àwọn olóṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà torí wípé annabi wa sallallahu ta'ala alaihi onye ó ní àdínú nasiha ìkìlọ̀ ní ìkìlọ̀ àbí mọ̀ràn àbí wáàsí islam lo je. ngba tó sọ bẹ́ẹ̀ àwọn sàhábà béèrè liman won ní fún ta ni òjíṣẹ́ ọlọ́run fún wọn lésì ó wípé lillah wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa ammatihim níta fẹ́ sàmúlò òun ni jẹ́ ti gbogbo èèyàn tí ń bẹ lórí ilẹ̀ bí wà lókè tí wọ́n gbé kó lè bá gún kó lè bá tòrò táwọn tí ń bẹ ń bá ń dàrú ọ̀rọ̀ òyì náà ni tó wá ìsẹ̀pá àwọn tí ọ wà ń sálẹ̀ dàrú kò ní kò ní yọrí síbi ìdí eléyìí àfẹ́ kí wá sí kó kárí ilé kó kárí oko àtàrífù bí síyàsà ọ̀kan nínú àwọn àwọn ohun tí wọ́n pè ní òṣèlú gan àwọn definition àwọn ìtumọ̀ òṣèlú tẹ̀dìbírù ṣòónilẹ̀ àmàtí lè dáwòlà bima yakfulu jalbal masalihi wa dar al mafasid òun ni kí a mójútó ọ̀rọ̀ ìlú lápapọ̀ lódìdí láìyọ nǹkan kan lẹ̀ pẹ̀lú ìwòye sí kí ni ó jẹ́ àǹfààní tí ó jẹ́ ti gbogbo ará ìlú pátápátá wàdárí alimafasid ká ti ìnira ká ti sẹ́yìn fún wọn tí ma tàtàtà lábùhú hayatu ha minúzúmí nípa gbogbo ètò tí gbèsè ayé wọn tó bá ní nǹkan ṣe pẹ̀lú gbèsè ayé wọn bóyá ó jẹ́ dùsòríyà màlíyà kọ̀dọ̀íyà òfin ni ètò súná ni ètò ìdájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà tó fi dórí ètò àjọṣepọ̀ orílẹ̀-èdè pẹ̀lú àwọn tí ń bẹ níta ọ̀kan nínú àwọn definition òun lélẹ̀ bóyá yóò ya lẹ́nu pé yà síbi ọ̀rọ̀ òṣèlú nítorí pé tá fi yà síbẹ̀ kò sẹ́nìkan nú wọn tó mọ̀sẹ̀lú sí tánàbì sallallahu ta'ala alaihi wasallam òdíṣẹ́ ọlọ́run ọba tàà sọ alùkùránì kalẹ̀ fún tàà sì ṣe súnà rẹ̀ ní ìlànà ẹ̀sìn gbogbo ohun tó rọ̀ mọ́ nǹkan ìgbésí ayé pátápátá òun ló darí kódà ẹni tó bá jẹ́ pé ó ṣe ṣẹ̀rẹ́ alhamdulillah rabbil alamin tàà bá ń sọ̀rọ̀ kìtàbù ọlọ́run tí ṣe alùkùránì karim tàà sì ń sọ̀rọ̀ súnà tànàbì sallallahu ta'ala alaihi a jẹ́ wípé òṣèlú ti kó abala kan nínú ẹ̀ tó mọ níwọ̀nba òṣèlú tó kó abala kan tó mọ níwọ̀nba torí pé ṣẹ̀rá Islam ó fẹ́ jújù bẹ́ẹ̀ lọ kí n tó tẹ̀síwájú èmi kìí sábà congratulate àwọn olóṣèlú tí wọ́n bá borí tí wọ́n bá sọ pé nìkan wọlé bó ti kó nítọ̀ súnmọ́ mi tó ẹni kí wọn kú oríire òun sì bara jẹ́ pé ẹnìkan ò wọlé mo fẹ́ ẹni tí mo wòye sí ni pé tó bá jẹ́ pé bí wọ́n ti ń ṣòṣèlú yìí òun náà ni wọ́n mọ̀ sí lọ kódà ẹlòmíì wọlé nítorí kó lè sórí ibú ni eléyìí ń dá mi lójú pẹ̀lú bí wọ́n ṣe ń ṣòṣèlú yìí lọ ní abala ibi wà lórílẹ̀ ìgbésí ayé yìí ẹlòmí ò sì wọlé torí oríire tọ́lọ́run fẹ́ pẹ̀lú ẹ̀ wàláhì torí mo wo òye sí pé nínú ṣẹ̀ríà táwa ṣe táwa kẹ́kọ̀ọ́ ẹ̀ in tí wọ́n pè lóṣèlú yìí òṣèlú náà níná tọrọrọ̀ ń bọ̀ wá òṣèlú sì dá lórí nǹkan méjì ìmọ̀ síyásà àádílá àwọn síyásà zọ́ọ̀lìmà òṣèlú tí yàn fi rójú rí ọlọ́run àbí tí yàn fi kàbínú ọlọ́run kò sí kẹta àwọn àwòye pé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala alaihi wasallam abala mẹ́ta tí wọ́n pín òṣèlú sí sóyé àwọn tí ń darí tán jẹ́ aláṣẹ àwọn kùlàfà àtàwọn tó rọ̀ mọ́ wọn àwọn tí wọ́n tún jẹ́ aṣòfin àtàwọn onídàájọ́ àwọn abala yìí gbogbo ẹ̀ pátápátá òun ni ṣẹ̀rẹ́ àti tẹ́kíà ẹmi tó tiẹ̀ ti wá dá sápọ̀ nínú ṣẹ̀rẹ́ ọlọ́run ò ní wípé ọlọ́run gangan fúnra rẹ̀ ti ṣòfin tí ó sì rẹ́gí pẹ̀lú bá sì gbígbèsè ayé àlàáfíà ara àti ìṣẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ó kù sí sàmúlò ẹ̀ tọ́lọ́run bá tó fi ìlànà yẹn lé ànábì sallallahu ta'ala sálàm lọ́wọ́ tí ó mọ̀ dictate bá sì sàmúlò rẹ̀ ah, tí a bá sọ wípé ẹnìkan dipò mú lásìkò yìí tá à ń sọ wípé congratulation ó dàbí ìgbà tá à ń tara wa àbáwòye sí kájú parí iṣẹ́ ìparí ńlá àbá fi mọ̀ kákí nígbẹ̀yìn tọmọ aráyé bá ṣàdúà fún tó bá ṣiṣẹ́ àdúà kò sáàbúrú mi kákí nígbẹ̀yìn ká bá yọ̀ pé abọ́ dúpẹ́ o tó la òkun ìjà tó bá ṣe pé wọ́n gbé ṣépè nígbẹ̀yìn tó sì ṣépè kí wá láǹfààní congratulation àkọ́kọ́ èyí tí mo sọ lẹ́lẹ́kejì ló sì wọ́pọ̀ jù láwùjọ àmẹ́jì sallallahu ta'ala wa sallam ó ní bùṣẹ́rí sí gbogbo àlìúmọ̀ gbogbo ẹ̀dá tí ń wọ́n mọ́ ṣẹ́rí sí nípa ìdarí òfin ọlọ́run mímúṣẹ rẹ̀ àti gbogbo tó rọ̀ mọ́ ìdájọ́ pátápátá òjíṣẹ́ ọlọ́run máa ń ṣàlàyé ìdájọ́ nígbà míì tí ó sọ sábàbí tí ìdájọ́ fi wáyé eléyìí ló máa fún wa ní ìrò irtibat alakam bil masalih ipe ìdájọ́ ní nǹkan ṣe pẹ̀lú oríire ọmọ èèyàn láyé wàláftún yóò pàkíyèsí ìlà annal ghayata innama huwa jalbul manafi wa darul mafasid ipe káǹfààní kí rọrùn ó ti bọ́mù èèyàn láyé ni kásì múnira kó fún wọn wọn lò sèlú dálé àpèjúwe Ànábì sallallahu alaihi wasallam naha anil jami' bayna al-mar'ati wa 'ammatiha ó ní ká má ẹni tán bí mọ́ ìyá àjẹ́gbọ́n bàbá obìnrin yẹn lóbìnrin ká tún á lọ fi síyàwó náà tó bá yẹ́pẹ́ ẹni tó fẹ́ fẹ́lẹ̀ kejì ọkọ̀ fún wa ká ṣe bẹ́ẹ̀ oúnjẹ bá ṣe bẹ́ẹ̀ kọ̀tọ́tún àrùhámọ̀kùn ẹ̀tì wa àníbi harry lehomil adọ́ọ̀hì nípìlẹ̀ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ó ní ẹ má máa kó ẹran àdọ́ọ̀hì ẹran tá pa nínú ọdún alẹ́ adúhá kámọ́kù pamọ́ o ẹjẹ́ àmọ́ jẹ́ tán ní o lẹ́yìn wá àgbà náà ó tún rẹ́ni tó bá fẹ́ fi pamọ́ nígbà tó tọ́jọ́ lọ díẹ̀ èèyàn lè fi pamọ́ lásìkò yóò ọwọ́ sábàbí ó ní ìnámọ̀nà àìtìkún min ajílì dáàfà nítorí ẹ̀ fún yín ni pé àwọn ẹsẹ̀ àwọn àlejò gírígírígírí kò sì ní dáa ká lọ kẹ́rin pamọ́ káwọn kó jẹ́ páwọn nìkan láàmọ̀ sọdún nígbà tó di wípé ìlú gbòòrò arísìkí gbòòrò sí nǹkan ìyẹn kárí oní tó bá fẹ́ tọ́jú nǹkan díẹ̀ nínú tí ó pa kò sáburú mbẹ̀ bákan náà sallallahu sọ fún wa wípé rí ológbò yẹn ológìn ní iná àmínà àwọn èèyàn béèrè nípa wa nínú ìjọsìn wa oní bá kòkó bá jọ́sìn yìí tó bá fara kí yín kòkó bá jọ́sìn yìí torí pé mínà tọ̀wà fínà àlékún ọ̀tọ̀wà fat adá fún pé kó mọ̀ràn faránù yìí náà ni ó sàlàyé sábàbí tí ìdájọ́ yẹn fi wáyé òṣèlú ẹnu kó jẹ́ tá a bá sọ pé òṣèlú gan fúnra rẹ̀ síyásà àádìlà tó jẹ́ ti déédé ọmọbẹ̀ òdodo tó rinlẹ̀ ń bẹ̀ siyasa adila tó kérjú alhakọ mina zọlì tí ó ma mú òdodo wá tí ó ma gbà lọ́wọ́ alábòsí tí ó ma gbà lọ́wọ́ pọ̀kí ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni siyasa zọlì mà òṣèlú àbòsí tí ṣẹ̀dá ìsìlámù gbógun ti tí ó sì sí ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tá ń pè lóṣèlú taba sí ní nǹkan tí ó sí méjì ń bẹ ni pé gbogbo àwùjọ pátápátá mínàlá àjíyá àlìfẹ́ kó lè asọ́rí gbogbo ògbà tá ń lò láyé ilá ọ̀tà mọ́rọ̀ bí him háló mínàlá àwọ̀ àlìsíyà sí ìyà tí dùnìyàwó ìyà oníwà ni wọ́n láyé kò sí gbogbo ọ̀tẹ́yàn ti ń jẹ́yàn láyé táwùjọ ti ń jáwùjọ ni wọ́n ti ń àmọ́ kan nínú ìmọ̀ síyásà àádílá ó síyásà dọ́ọ̀lìmà inú kan sẹ́ òsì olú tó fi ráàánú ọlọ́run àbí kí wọ́n sì tán fi bábinú ọlọ́run bá pàdé wà tásìmù hábìlá jẹ̀míyà nínú alkùnrán kẹrin sọ́tùlẹ̀ alìmọ̀rán 103 103 náà gbogbo yín gbogbo yín ẹ di okùn ọlọ́run mú ẹ di okùn ọlọ́run mú kí ẹ má ṣe pínyà ẹ má ṣe pínyà ilẹ̀ ilẹ̀ kí ẹ sì máa rántí ìkẹ́ ọlọ́run tí ń bẹ lórí yín ẹ máa rántí ìkẹ́ ọlọ́run tó ṣe léyìn lórí nígbà tí ẹ̀yin bẹ ní ọ̀tá ó pa ọkàn yín pọ̀ ọ̀tá tá a wí wọn ẹ̀ fẹ́ ríra wọn sójú nígbà tí ẹkùn rajá ni torí òṣèlú tó jù sí ọlọ́run bá ṣe sallallahu sálà nígbà sọ lẹ́yìn náà ẹ di ọmọ ìyá pẹ̀lú ìkẹ́ ẹ di ọmọ ìyá pẹ̀lú ìkẹ́ ọlọ́run

ma nígbà náà lẹ́yìngbà tọ́lọ́run náà nábì sí wọn tó fòṣèlú tọ́lọ́run tó fi tún wọn ṣe kò tún wá padà sọ́mọ ìyá tó dàbí ọmọ ìyá wọn kadhalika yubayyinullahu lakum ayati báyìí ni ọlọ́run ṣe àlàyé àwọn àmì rẹ̀ fún yín kí ẹ lè mọ̀nà máa mú díẹ̀ wá náà àwọn olùmọ̀ nípa òṣèlú àkọ́kọ́ alimam al-Izzu ibn Abdussalam ó ní inna shari'ata kullaha masalihu inna shari'ata kullaha masalihu imma darul mafasid aw jalbu masalih gbogbo ohun tí ń jẹ́ òṣèlú pátápátá tí jẹ́ ṣẹ̀ríà ọlọ́run ó dá lórí ká fún mọ́ àǹfààní báyàn ká sì múnira kú òfin ṣékùl sáìbìn tèmíyà inna shari'ata islamiyyata ṣẹ̀ríà ọlọ́run ja'at bi tahsilil masalih ó máa ń fà ní wá bọ́mọ wa takmiliha ó wá sọ di pípé wàtà àtìlì lè mafasid ọ wá tì nira dànù fún wọn wàtà kílèlìà tí ò bá tẹ̀ wá sí tí ò síbúyẹ̀ ó wá sọ di kékeré Ibn Qayyim al-Jawziyya wọ́n ní àṣẹríyàtù mabnaha wa asásuha ala al-hukm wa masalihu al-ibad ṣẹ̀ríà òṣèlú yìí ó dá lórí ìdájọ́ àtàǹfààní àwọn èèyàn fìlìmáàṣì láyé wàlìmáàdì àti lálkìyàmà wàíyà adìlóńkólùhà gbogbo ẹ̀ pátápátá déédé ni justice wà ìkẹ́ni wà masalihun kulluha ìkẹ́ni dáadáa ní gbogbo ẹ̀ wà hukmuhu wà hikmatun kulluha òye àtọgbọ́n ní gbogbo ẹ̀ alfaqi alimamu shatibi ọlọ́ba ní kẹ́ gbogbo wọn wọ́n ní àtàbúrú ta fẹ́ ti kúrò láwùjọ ìnámà tó ọ̀tàbàrò min haythu tamami alhayati ad-dunya lilhayati al-ukhra a ń wòye sí nípa pé nípa wípé a fẹ́ fi pé dáadáa tayé pẹ̀lú ti alkiyama láàmìn haythu àwáyí nufus kìí ṣe fẹ́ fi tẹ̀lé fẹ̀nú èèyàn fi jálbìmọ̀ sọ̀rọ̀ léhìí pé ìbá àkọlù tọ́lọ́hun afẹ́ fi pé orí afẹ́ fi alùkìámọ̀ pé orí ayé afẹ́ fi mú orí ayé àtàǹfààní ayé wá bá wa ní kìí ṣe pé àkànfẹ́ dédé lòfẹ́ ẹnu nípa àtayé táwà níwò ìsú alùkìámọ̀ áwọ́dáfin ìmọ̀fàásídì ha àdíyà tàbá sì fẹ́ ti aburú kan kúrò láwùjọ àfẹ́ wòye sí pé ìbá àkọlù tọ́lọ́hun nínú alkùránì kẹrin fa amma man tọ́gọ̀ sọ́tù naziat ayà 38 fa amma man tọ́gọ̀ wa áthara alhayata duniya fa inna aljahima hiya alma'wa wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa inna aljannata hiya alma'wa ṣùgbọ́n ẹni tí ó ṣe àṣejù tí ó sì wá ìṣẹ̀mílé ayé máyà iná jahim ni yóò jẹ ibùgbé rẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹni tí ó páyà láti dúró níwájú olúwa rẹ̀ tí ó sì kó ara rẹ̀ níjànú kúrò níbi ìfẹ́kúfẹ́ dájúdájú ọgbà ìdẹ̀ra ni yóò jẹ ibùgbé rẹ̀ eh, òṣèlú tí ànábì ṣe sallallahu ta'ala sallam ẹni tó bá ṣe ṣẹ̀ríà ó ti a lè sọ political science ó ti ṣe law ó ti ṣe pol science ó ti ṣe medicine lábala kan n tó kó pọ̀ sínú pọ̀ torí pé alukóra nígbà tẹ́nìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n ló ní kullu ulumi minhu tustamadu gbogbo ìmọ̀ pátápátá alukóra nínú ṣàlàyé ẹ̀ fún wa tólùmọ̀ bá bá ìtún tàfsírò alukóra débì kan nínú science wọ́n sọ pé medical doctor ni tí wọ́n bá padà mọ̀ pé kìí ṣe medical doctor wọ́n ní Allahu Akbar ọlọ́run tóbi àwọn tí a ń tó sáyẹ̀nsì gan òní ní tí nímọ̀ débẹ̀ tó wá bá débi òfin wọ́n sọ pé olófin ni tó bá bá débi political science wọ́n sọ pé ẹfẹ̀ kan gbéjọba láyìn eléyìí lọ́wọ́ àpẹẹrẹ láyà tí mo kà yìí fa àmà máa ń tọ̀rọ ẹni tó di torí tọ́ọ̀gì tọ́ọ̀gì tá máa ń wí yẹn èdè lábáwá ni ìgbà tó ti máa yẹn lẹ́nu ló fi dèdè wa tọ́gọ̀ nípìnlẹ̀ ẹni tó ya tọ́ọ̀gì wà á sára olè hayata dúníà tó jẹ́ pé ayé ló wà mọ́yà ayé ló kọ̀ǹfàn wọn ayé tó wà mọ́yà gan ayé ti ẹ̀ ní kìí tún sáyé ẹni ẹlẹ́ni ayé ìbá musu mùsùmẹ́lòmí lọ́wọ́ kò sí tó kàn ń bẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ fa iná jahima hiya lè máa wá inú náà jahimi ní lọ anábì sọ̀rọ̀lọ̀ sọ́là ọlọ́run ti kákòóso ìsẹ̀mí àwọn èèyàn ó kó lé lọ́wọ́ ó fún àprósẹ̀sì ìlú ayé ó tún ṣe tàlkìyàmọ̀ mọ́ ní ìgbésà ayé wọn wà á mọ̀ mọ̀n kọ́ọ̀fà mọ̀kọ́ọ̀nà rọ́bì ṣùgbọ́n tó bá páyà pé ó dùn wájú ọlọ́run wà náà hàn náfà anil hawa tó kọ̀ fẹ́mi ẹ̀ láti tẹ̀lé fẹ́nu wọ́n kọ́ kò gbà nípa fẹ́nu fa iná lìjánà tàhí alimáwa àrùjọ́nà ni ó ẹnìkan ò ní sèṣèlú báyìí kó mọ́ ńlá láyé àtàlkìyàmà وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك ولا تنس نصيبك من الدنيا wá ilé ti ọ̀run wá ilé tọ̀run tí Ọlọ́run fún ọ pẹ̀lú tí Ọlọ́run fún ọ wá ilé tọ̀run tẹ́ pé tí Ọlọ́run fún yàn àmọ́ sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ Ọlọ́run àmọ́ fún yàn làákàyè àmọ́ fún yàn lówó àmọ́ fún yàn láṣẹ àmọ́ fún yàn fi yàn jọba wá fi wá lókè àmà nígbà tó bá mọ implement nǹkan yẹn nínú àwọn tó ẹ̀jọ ń gbáyé tọ́lọ̀ ń sí ọ lé lórí lórí wọn fi wá lókè àmà ẹ̀hẹ́n. kí o sì má gbàgbé ìpín rẹ ní ilé ayé. àsọ pé kò lẹ tiẹ̀ mọ́lẹ̀ ní tó bá jẹ́tọ̀ tiẹ̀ náà wọ́n ó claim ẹ̀ ẹ̀hẹ́n. kí o sì ṣe dáadáa kó ṣe dáadáa kó o ṣe dáadáa fún ọ. torí pọ́lọ́ ṣe èèyàn kankan ò déédéé kò sàdédé dépò kò sàdédé dan dà kò sàdédé nípínú orí tó ní láyé bí kìí bá ṣe páànù ọlọ́run ọba ni ìwọ náà wá ṣàánú àtàwọn tọ́lọ́run ọba kó sí abẹ́ rẹ̀ àmọ́ yá mi lọ́sìn Islam òṣèlú ti democratia tá ń pè ní democracy al-yawm najidu anna hadha an-naw in kana kama qalu fa innaha a rí pé democracy oníkàtà ṣe pẹ̀lú ọjọ́ gbédàlẹ̀ kìíyàmà ọkọ̀ kọfẹ́ kákọ́ wọ̀ láti ibẹ̀ but billions billions of èèyàn ní ẹlẹ́sìn Islam àtẹ́ntí ìṣe mùsùlùmí anígbàgbọ́ sálì kìíyàmà wáyẹ̀ tó jẹ́ pé sí ìlú ayé nìkan là ń sọ̀rọ̀ pẹ̀ wáyẹ̀ tó jẹ́ pé ìjọba fi nẹ̀gílẹ́tì alìkìíyàmà tó pé bẹ́ẹ̀ láti gbére sí a sì wá bójú wo ṣẹ̀ríà Islam siyasa, ẹjẹ́ ń pẹ́ máa pè ní síyáṣà òṣèlú là ń pè bẹ́ẹ̀ síyáàsà ṣẹ̀ríyà òṣèlú ṣẹ̀ríyà abojúwo òun a rí pé ó ṣe òṣèlú tayé ìgbáyégbádùn ni ìkẹ́ni àánú ni fáyé ẹ̀tí bá ń láyé pẹ̀lú àwọn ìjọba tó bá lo ṣẹ̀ríyà tó ṣe sòlú yẹn ó tún wá kọ́lì kí á mọ̀ pọ̀ subhanallah awáwo democracy gẹ́gẹ́ bí wọ́n ṣe pé pẹ̀lú definition tí wọ́n fún tí gbogbo èèyàn ti mọ̀ sórí wọn ò sọ̀rọ̀ àlìkíámọ̀ ń bẹ̀ ó yẹ ká kọ́kọ́ gbà pálá ọ̀nà wà lọ́lọ́run torí Allahu Akbar tilka darul akhirah nígbà tọ́lọ́run sọ̀rọ̀ alìkìyàmọ̀ ọlọ́run náà alìkìyàmọ̀ tá ń wí naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wal aqibatu lil muttaqin àbí ọlọ́run ilé alìkìyàmọ̀ yẹn kìí mo máa ń sọ fọ́yẹ̀ pé bóò rán ṣe ronú kan pé ọ̀run àpáàdì ọ̀run ọ̀nà ìyà ọlọ́run ni wọ́n pè ní ọ̀run àpáàdì àlùjànnà wọ́n pè ní ayérayé àbí paradíṣe àbí ni èyí kejì tó jẹ́ ìbínú ọlọ́run tí já sínú ìyà ọlọ́run lọ́run àpáàdì mo ní àpèjúwe tí wọ́n fi wé ìgan kódà ó bá mu fónílà káì torí pé àpáàdì látara àkókò ẹwọ́jọ́ tí wọ́n ti àpáàdì ẹni tó bá gbọ́ Yorùbá débi pé àpáàdì so àwọn àtàbí ní ìsìnlẹ̀ mọ́mà pàdì àfi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé ó ti jóná jóná jóná jóná kó tó dà pàdì tábàlẹ́yìn lọ́rùn àpáàdì àfi kó yàtún rẹ̀ sí láyé kó tó kọ́rọ̀ tó dà bẹ́ẹ̀ ìgbà tó wá rí bẹ́ẹ̀ ẹ̀dàkùn mo tún béèrè lẹ́ẹ̀kan sí ìjọba ṣe gbógun tòṣèlú àlìkíámà láàdúníyáwà làdínà ayé ò ṣe tòrò Joseph ayé ò wáyé bìlìtà sí pé ó tẹ̀ wá dá sọ̀rọ̀ alìkìyàmà rárá ẹ̀sìn yẹn lé ní nínú òṣèlú ayé yìí lẹ́nu jọ́ mẹ́ta yìí tíjọba kan síwọ́ kí ètò wà ńbẹ̀ kó tó bọ́ síbẹ̀ ó ní pé àṣẹ òṣèlú tí wọ́n pè lóṣèlú pé people government of the people by the people ẹ parí ẹ̀ ni for the people àṣẹ síyáàsà mọ̀síhánmọ̀ ni àṣẹ́rọ́ lásán ni ẹjẹ́ ń pè bẹ́ẹ̀ kó lè tètè yé wu wa bí àṣàfà wa àṣẹ́ wọ́n kàn wí lásán ni mo wá fẹ́ mọ bí tí ó fi jẹ́ pé government of the people eh, of the kini of the people ẹ̀hẹ́n eh, eh. for the people yẹn mo fẹ́ mọ bí tó ti lápa láwùjọ yìí millions èèyàn ní gbọ́rọ̀ tí mo ń sọ yìí àǹfààní tí ọmọ orílẹ̀-èdè bá jẹ tó fi jẹ́ for the people pé ìjọba táwa fúnra ara wọ́n jẹ́ àǹfààní ẹ̀ níbi tí yà mú ọmọ nàìjíríà dé àṣé síyáṣà mọ̀sí ọ̀hún mọ̀ ní àṣé kò tún sí òṣèlú ayé náà àtẹ̀sẹ̀ ń sọ pé òun bá sọ̀rọ̀ àlùkìyàmọ̀ rárá wọ́n gbógun tẹ̀sìn ni àṣítayé náà àṣíláàdú níyàwó àlàdí ìnà àṣáyé àtọ̀lùkìyàmọ̀ ló bọ́ ọlọ́mọjò bọ́ mọ́ ọlọ́wọ́ ní mo nákọsílẹ̀ kan bí tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí wọ́n bọ́jẹ́ẹ̀tì nǹkan kan fún ngbàtí ogun Boko Haram tó bẹ̀rẹ̀ wọ́n bọ́jẹ́ẹ̀tì àwọn owó kan lásìkò ìjọba tó lọ kí tó wà mẹ́rù tó bẹ̀rẹ̀ ọdún mẹ́rin láti 2010 2011 2012 àti 13 even 2014 ọdún márùn owó pé nìkan ni mo fẹ́ sọ yóò kìí ṣe bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà o 2010 826 billion naira ló lọ fún pé agbógun fight Boko Haram so yíra 826 billion 2011 naira 20 billion naira 2012 864 billion 2013 naira 20 kini 23 billion 2014 naira 20 billion gbogbo owó yẹn ní náírà ó jẹ́ 4.4 trillion ó wá jẹ́ èlò ní dọ́là 5 billion 5, billion plus US dollars wàlá èmi tó sófò sí fẹ́ torílẹ̀-èdè mi tàbí jù bẹ́ẹ̀ lọ tó ọmọ orílẹ̀-èdè ní ojú 2 million lọ gbogbo nǹkan àwọn látòkè délẹ̀ ẹ̀mí tó wá sófò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó yìí tí wọn ò lò fún security mọ́ tó yẹ pé àpò kálukú so láti láti treasury ìjọba ó jò wọ́n jò sápò kálukú wọ́n jò sí àpò kálukú nígbà yẹn ó ṣe é jò ní yárayára wọ́n kàn gbé sákàǹtì lásìkò tíjọba tá ń lò yìí tó gbàjọba tí owó tówó kan bá ti hẹ̀rì mọ̀ lákàǹtì sóye bákòbàgì wọ́n fi ń gbówó lọ lẹ́sìn wọn jò sákàǹtì mọ́ owó ìtawáwí compare to ẹ̀mí tó ṣòfò ẹgbówó sẹ́gbẹ́ kan ẹwáwọ̀ ẹ̀mí tó ṣòfò pé ń bolówó lọ owó wọgbó ẹ̀mí ṣòfò mo sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi tó ti kọjá lọ àsìkò bóyá àsìkò kan wà tí wọ́n fi kọ́kọ́rọ́ dìyàn pé ẹyẹ máa roko òrèké àsìkò ẹrú ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ẹlòmíì fẹ́ lè pe àsìkò ń padà wá pé ilé ìgan ju ó burú ju àsìkò ń lọ lẹ́nu ìgbà táwọn náà dáyé ẹbí díẹ̀ náà sojú yàn nígbà tí àbí ìta àtàdún ká sọ pé ìta dé bá nùtàn nígbà táwọn òyìnbó darí wọ́n tẹ́ títì délẹ̀ omi yọ sùrùsùrù iná tàn kò sẹ́jú ẹni tó bá bá orílẹ̀-èdè nàìjíríà ń gbà kan tí ò tí ì síjọba orílẹ̀-èdè lọ́wọ́ ọmọ nàìjíríà kọ̀mpíátò sí ìtàn tí wọ́n ń sẹlẹ̀gbẹ́tì fáwọn òmìnira èyí ó sọ pé kán dá padà sí tànà torí ń gbà yẹn wọ́n tẹ́ gbogbo títì gbogbo omi yọ gbogbo kódà ní primary school èmi gangan tí mò ń sọ̀rọ̀ mi ń bẹ náà ti máa ra milk a mu milk a mu yogurt a mu condense a tún mu yàrá yàrá lásìkò breakfast àwọn ọmọ ohun apẹ̀rẹ̀ lóko a náwó apẹ̀rẹ̀ wa kò ní táwọn bí wa bẹ́bi sí tán bá yá ọlọ́wà ó tún fún wa padà tó wá di breakfast a jẹun tó yẹ pé gbogbo ilẹ̀ báyìí àwọn cleaner bó ṣe rí ìlú èbó àtìlẹ̀ lọ́bàá wa lẹ́bìmọ̀ pé kìí ṣètàn jọun Ramadan bóyá Ramadan ti ń di bí ó lé lógún báyìí ẹlòmí ò tí ìrówó ra milk àfi tó bá yẹ pé wọ́n fún kódà lẹ́kṣọ́ ilé yìí ó yẹ kó tó nǹkan tí yìí ó kan lẹ̀ jókòó tí ò ní jẹ́ ọlọ́gbọ̀n ṣẹ́jú yìí tí ó sì gbàgbọ́ pé yóò wáyé lágbára ọlọ́run nínú àwọn kan tí mo fẹ́ ká pe àkíyèsí ara wa sí tó bá jẹ́ pé government of the people by the people for the people ni Allah Akbar man lẹ́dí kharaba ta'lim kí ló bà kí tààlímù jẹ́ education lórílẹ̀-èdè wa táwọn ọmọ nàìjíríà sì ń kẹ́kọ̀ọ́ tán fi scholarship kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè míì wọ́n ti mọjọ́ tí wọ́n wọlé dé ìtìjọ́ tí wọ́n graduate ò ní yẹ àti month ẹ̀ èmi náà jẹ́ kan náà àwọn tó jírí àǹfààní yẹn nínú ìgbésí ayé tèmi náà déètì sọ pé graduate náà la graduate a jẹ amú láìmọ̀yàn rí mọ̀lẹ́bí kọ́rọ̀bà tààlìm kí ló fàtẹ́kọ̀ọ́ tí nituma nítumọ̀ wàlìwìzára tu tààlìmíyà kí ló kilo kí ló fà tó jẹ́ ministry of education la ní à ní function rẹ̀ wà mọ̀lẹ́bí kọ́rọ̀bà àríyáyà àṣẹ̀híyà kí ló fà táwọn olórí fi lọ sítù tí èsè nàìjíríà lọ sítù wọn wà tó yẹ pé àwa la ní ọsítù nàìjíríà àbá lè kú síbẹ̀ àbá sì lè dààmú síbẹ̀ ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ rẹpẹtẹ afẹ́kátají o afẹ́kátají o ilé mi fi gba kọngratúrétì olóṣèlú táwọn èèyàn bá dépò tán tọ́lọ̀ fi wọ́n hàn sáyé bọ́rọ̀ wọn ṣe láòkè àmọ́ yóò hàn òun náà ni káwọn èèyàn mọ̀ sọ fún ẹlẹ́yìn rẹ̀yìn pé àti lójú ayé ẹlòmíì wọ́n ti gbé sépè wọ́n ti àṣé kó lè bá àrọ́ kán lè bá àrọ́ pèlè lórí lọ́n fi jó dépò yóò sì fẹ́ àfi tí ò wáyé sépè àsẹ́ni tí ò débẹ̀ àfọ́lọ́n sànú ẹ̀ ni lọ́jọ́ àlìkìyàmọ̀ ọjọ́ tó yẹ pé àwọn èèyàn ó máa regret pé kí ló fà tó ń fi dépò a sì lecture ìlódìdí lọ́tọ̀ pẹ̀lú ògo ọlọ́run ba wọn kọ́ wa mẹ́ta bá kù sí àmọ́ dọ̀nà yẹn ká mọ̀ pẹ̀rẹ̀ ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú Ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank account name muslim community and najat. والسلام عليكم ورحمة الله وبركاته